àwọn ọmọ mi náà ń gbá bọ́ àwọn ọmọ mi náà ń gbá bọ́ láàrin títì òun wọ́n gbá bọ́ níṣẹ́ tí rí. This sabi di Thank you. even Nigerian police are helpless. See them. They are very helpless. They don't know what to do. Gbogbo ọ̀nà tó wá gbolé náà ti block wọn. Sínú ìjà. Sínú ìjà bẹ́ẹ̀ ni ẹjọ́ máa ń wọlé náà.

kálukú lè lọ sóòrò tó fẹ́ tó. Once again, quick Media bring the world closer to your doorstep. Hey, eh, Iwo Road la You Iwo Road, Àbáyọ̀mí lélẹ̀, bàbá onílù nìyẹn lọ́ọ̀kan. Iwo Road, all Iwo Road blocked. <laughs> Ele agora. gbogbo òlú lẹ́rí tí wọ́n ra ń fẹsẹ̀ rìn o ẹsẹ̀ ni gbogbo wọn fi ń gbé ẹsẹ̀ na leg. èmi gan tọ́nà mi sì jìn ẹsẹ̀ mo fi ń gbé bí ọ́pdẹ̀tì bá ṣe ń lọ a mọ̀ fún yín lórí Koiki Media. I don't know. They are helpless, even with their rifles. They are helpless. bàbá onílù la wà yẹ̀yìn tẹ́ bá mọ bàbá dáadáa oríta wo ròdùn lẹ́ ń wò yìí àwọn ọlọ́pàá tó sara wọn jọ bí wọ́n ti kúrò ń bí one after the other so no road. wọ́n ṣe dé nínú báńkì káwọn bá. gbogbo abẹ bíríìjì wo road ọ̀nà ń wò yẹn no road. káàbọ̀. mo ti sọ ìwòrò láwà gbogbo ìwòrò náà ti búlọ́ọ̀kù ẹ̀ pa kò sọ́nà tó ń lọ sí èkó kò sẹ́ni tó lè lọ sí ìlọrin tó ń lọ sí abẹ́òkúta tó ń lọ sí fẹ̀ tó ń lọ sí kinní because ìwó road yẹn ah major road ni o no road everywhere no road.

ẹ̀gbọ́n ọ̀yọ́ ṣé bọ́ọ̀sì tó lọ sí Ìjẹ̀bú Òde wà ní. ọkọ̀ kan bá so èèyàn wà ní rí jù báyìí lọ máa pa broadcast láti máa fún yín tó bá ṣe ń yá. Benin ni Koiki Media ń lọ oníṣẹ́ tá a fẹ́ lọ ṣe ń bẹ̀ ẹ má wọ̀rí ẹ má fọ̀.